are we saying the truth? ọbẹ̀ àwọn ajá lè ní sè é. your child will follow the one who be. because it is your only child. ọ̀rẹ́ wa lọ́wọ́ jáde ní ẹ̀ máa máa máa tiẹ̀ jí kó sọ fún mi màmá ẹ̀. you now be getting the child. Tẹ́lá twenty years ó bẹ̀rẹ̀ sí mú wọlé wá fún ẹ. if the child cost twenty years and family money in. ṣọlọ́wọ́ ẹ̀ tí yẹ seventeen sixteen wáyé wọn ẹnu if the channel between that they are having to ti lu perfume started putting on perfume. ẹ̀yin ìyá ẹ lè mọ̀kànlá fúnra lábẹ́ lọ́wọ́ yín ẹ fúnra lọ́dọ̀ rẹ̀. we have to be very very watchful concerning that child. wọ́n kọ́ ló rà fún. na no one who get it for her. ọwọ́ ẹ̀ wọ́n. means she is not she is not doing what is right. bọ́lá ní wọ́n jeans two thousand two five. if the child is putting on expect expecting. t-shirt tó ti wọ̀ ọ́ ó four thousand. ó ti lọ are costly. tó ti ń bàtọ̀ tó and child when you talk to him wa they look the same. àtọ́mọ ẹ̀ ń wẹ̀ lójú ó ń wẹ̀ lójú. or the child behind you. Ah! òtítọ́ ọ̀rọ̀ sọ and then you dey try one ojú yẹn. you have to slap there or the pole. náà ojú yẹn ojú yẹn wọ́ sẹ́gbẹ̀ẹ́. àdúgbò sọ̀rọ̀ tí ọ̀rọ̀ tó wọlé láyé kò sọ fún or we tell the child what he has. ṣùgbọ́n àti sòtítọ́ ọ̀rọ̀. but because we are not going to say the truth. àti sòtítọ́ ọ̀rọ̀. we are not going to say the truth. ó ṣàpẹẹrẹ kan ní ìgbà kan mo ní. ẹ̀jẹ̀ ìgbà nìkan. arákùnrin máa ń ṣe ọ̀ṣà ní sunday ní àràárọ̀. tó bá fi mú ọ̀bẹ obìnrin tó bá fi bá fi mọ akáàdé bá fi bọ́ọ̀ bọ́ọ̀ àròjọ díẹ̀ mo fẹ́ yìí ní bọ́ọ̀. bá a wo títí títí. àwòrán àdámà wọ́n á wò ó pé ṣé nǹkan tó ṣe dà kò dà. àwùjọ ta ti nà ní. bẹ́ẹ̀ bá sí sọ ẹ bí ẹ lè jẹ mẹ́ta bẹ́ẹ̀ ọmọ yóò ṣe mẹ́rin mọ́. ìdílé for two or three nights the child is not being the ọmọ ẹ̀rọ ọ̀rọ̀ ìwọ wá ti gbà ẹ̀ á bá ẹ̀. àti ṣáà ti tẹ́lẹ̀. wọ́n wẹ́ báyìí ẹ̀ máa lọ dáadáa ló kéré. bàbá mi ò bá ti ti wá sọ yìí wá sọ ìwà tó dáa ni o. that's a good tí kò bá dé bá bẹ́ẹ̀. if the man doesn't meet the child to be afraid that. kò jẹ́ kó yẹ òtítọ́. the child will not know the truth that they don't make noise in the church. ọmọ mi nígbà tó kéré. my child when. ó kọ́ ọ́ kọ́ ọ́ lọ sí ti káńdù mo bá ń gbé súnmọ́. And when he was about to touch the light began to. ó ṣe ó ṣe ó súnmọ́ dáadáa wọ́n wọ́n á fọ́ oníkókó kọ́wọ́ sí i. ẹ̀yà láti ṣe ìtọ́sí ìlànà. ìjà tó wọlé ló ti kọ́wọ́ sókè lọ́wọ́ ó bá sunkún. nígbà tó yẹ lọ́wọ́ ẹ̀ bá tún mú omi jẹ́ láti wá àkọsọ́wọ́. make the person the person. wọ́n ní bẹ́ẹ̀ àwọn ọgbà àwọn olùfọwọ́sí àti jẹ́nẹ́ta promotion wọ́n á fèsì náà wọ́n á fèsì wọ́n á fèsì fèsì wọ́n lọ sí pọ́pà wọ́n á pọ́ gbogbo bẹ̀. ẹ̀mí sì lọ wá ìwé ìgbà ẹ̀rọ lórí wa á pọ́ fọ́ gbogbo bẹ̀. and they will go in war with them. Number one That is the first victory we are talking about. But because he's afraid. Àti ìkùnà lẹ́gbẹ̀rún ló máa ń náà ẹ̀rù bá ìsàfẹ́ ìbáwọ̀tọ́ olùdíjọ́ ẹ̀rù bá ó ṣe dúkù ní pẹ́sidẹ̀ntì ìsàfẹ́ ìdílé wọn lè pa ẹ̀rọ sí fún fóònù yẹn kí wọ́n lè mọ àlọ́lá ní lókè dàpọ̀ wọ́n fọ fóònù yẹn tẹ́lẹ̀ mú nẹ́sà ìbáṣe rẹ̀ o. fóònù ẹ̀rọ bá rí ilé yẹn o ẹ̀rọ bá rí ilé yẹn o o ti lose status yẹn as a leader o ti lose yẹn. Ele yẹ ká fi àwọn èèyàn ṣe sára tó jì í mo lọ́wọ́ ló ṣẹlẹ̀ mo láìpẹ́ mo tún máa láìpẹ́ màá tí wọ́n mú màá ẹ ní ìgbádùn five kilo màá báyìí màá bí ẹ kọ́ máa tiẹ̀ wọ́n tọ́lẹ̀tì kọ́ máa kọ́ tọ́lẹ̀tì kọ́ máa tiẹ̀ wọ́n lò ọlọ́run àti àbúrò àwa ọlọ́run tó kéde ta ni ẹ ọ̀rọ̀ ọ̀rọ̀ wa ní nàìjíríà kò gbọ́ wọ́ ẹ̀rọ. ¡Vaya! is not saying the truth. Kaba sọ àkú bá sọ àkú. Nítorí ìṣòro ìṣòro bá wà ní àgbègbè ṣe òṣìṣẹ́ àti àgbè sí wa. The day we die the truth will stand for us. Pásọ̀ lọ́wọ́ pásọ̀ wọ́n ti fi òkùnkùn wọ́n ti mú sínú ìmọ́lẹ̀. Lord of pastors they brought darkness into light. Kàwé sí wa kakọ́. Kí ẹni tí ó fi òkú that you must not say this thing. aláàbò ló dà bí yẹn báwo ti lẹ̀kùn yẹn kò gbúdọ̀ wọ́n sọ̀tì yẹn wọ́n gbúdọ̀ ló sára wọn sọ̀tì ó dá ìdá ìdá àwọn ọmọ lẹ́yìn ìrìn kẹmà lọ. kò gbúdọ̀ kò mọ ọ̀dọ́ ó lè lọ yẹn eh, ẹ bá tẹ̀yìn lọ sí alọ́sẹ̀ bẹ́ẹ̀ eh, torí kò yé ìyẹn fún oṣù mẹ́ta lọ pẹ́pẹ́ yẹn fún oṣù mẹ́ta kàbẹ̀rẹ̀ bẹ́ẹ̀ táwọn bẹ́ẹ̀ fi ń sọ àwọn èèyàn díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ àti fi òtítọ́ mọ nǹkan tá a ṣe olúwa. ti náà lẹ́sìn ti náà lẹ́sìn ti náà lẹ́sìn irú ọmọ yẹn tẹ́lẹ̀ wọ́n ti wọ́n ti fọ́ egungun ẹ̀ ah. ẹ̀ tọ́ ti fọ́ tọ́ ti tọ́ ti kó sẹ́sẹ̀ ẹ̀ mọ́lẹ́sẹ̀ tí yẹn ti sunkún kọ́ lọ pé kọ́ ti bu eyín náà ọmọ gbígbó àdàbọ̀ ti fọ́ orí ọ̀ṣà yẹn nìyí níta ẹ̀ irú yẹn wọ́n fẹ́ pa èèyàn lẹ́yìn ìbẹ̀rẹ̀ lọ́dọ̀ kan. nítorí pé wọn ò tó ìyẹn ò dín ìgbẹ́ para ìwé ìsopẹ́ àtàkọ́sì yẹn ẹ̀rọ fún àtàkọ́sì yẹn tó bá sọ sí láti ṣe síkírẹ́tì ẹ̀ léṣe ẹ̀yìn tó bá sọ ló máa ṣe léṣe àná ìsọ ẹ̀ṣọ́ ló ti wà nìyẹn. bẹ̀rẹ̀ tí wọ́n ti ẹ̀kọ́ ti dí pẹ̀lú ẹ̀yẹ ẹ̀ wọ́n bẹ̀rẹ̀ lọ sí police station àbẹ̀rẹ̀ àbẹ̀rẹ̀ ẹ̀ lọ sí police station àwọn olóòtúwà ìjọ ẹ̀ sípò this boy is a criminal ó àtàkì security wọ́n ẹ̀ wò self defence náà fún wọ́n lè ṣe léṣe òun fún ẹ lórí bí kẹsì ẹ lè ṣe ó fẹ́ pa àwọn èèyàn nínú church ni these are terrorists ayé ti ṣòro tó bá tó bá mọ tó bá mọ ó lè tó bá mọ ẹ tó ń mọ ẹ olúwa ẹ ti gbé nìyẹn lọ́wọ́ ó lè lànà yọ bọ̀ àti bọ́ọ̀lù tó gbé nìyẹn sì dì í irú àwọn tó wà ní ìdájọ́ yẹn twelve pm wọ́n lè lọ́ọ́ dì í torí kò sí security ní àdúgbò yìí ìkọ́sí mú gbólóhùn àwọn tí wọn bu wa wọn wá jù sílẹ̀ kó kú sílẹ̀ yẹn ọlọ́run ló kú ìyé ló lẹ sùpàmà olùkọ́ àwọn gáàgì àwọn olùyẹ bẹ́ẹ̀ tọ́jú ọ̀dàgbè oṣù kó wọn ṣé ẹ máa gbé sí church wọn máa gbé gbogbo group àbí ẹ pé ayọ̀nba àti àbí àbòmú ẹ máa ń pè kiri ẹ máa ń gbé ṣọ́ọ̀ṣì lórí wòlé ti wà. àwọn òbí náà kò ló ṣe ọlọ́run mọ́ ìkúnú sàkóso wọn ò ló wọn ò ló ṣe pẹ̀lú pẹ̀lú ọlọ́run. they don't give you God in truth. ìwà tó wá sí lọ́wọ́ àbá àti ìyá lọ́wọ́. the attitude they see from their parents that's what they be show olórí náà sọ fún yín. I'm telling you the truth. ẹ jọ bẹ́ẹ̀ kó lórí ẹ kó gbọ́. those are not to listen to the truth let them listen. ẹ kó olùbálẹ̀ gbọ́. and those are to be fair listen let them live it. hallelujah. ọlọ́run gbàgbọ́. ṣe gbogbo nǹkan nílé ọlọ́run. let us do things in the house of the Lord with truth. kàdìmá sùn títọ́. and let us be truthful. ẹ bá jẹ́ àwọn aṣojú ayé. do let us do high service. ìjọ ayé pọ̀. high service. nínú ìṣe in our attitude. ìjọ ayé pọ̀ nínú ìṣe wa ìwà wa. as in our service we in our service we have a lot of high service there. ojú òbí ti wá. the Lord will just change. báyọ̀. Here we go. the white garment taught it is a good. The husband give money. Ìyàwó ìṣòtọ́ fún ọkọ rẹ̀. The wife will not say the truth the husband. Ọlọ́run àgbà àdúrà wa. The Lord will answer all our prayers. Tó bá lè ṣe ìran ṣe dáadáa. You can do something do it well òun ni mo ṣe kó wá always show a good attitude. bákan náà kú o explain bad habit. lórí ọ̀rọ̀ kú yẹn. because that bad habit. o ní èrè. ask for reward. ẹ jẹ́ àkùsọ̀rọ̀ ara wa ṣe. let us deal with ourselves in truth. ẹ jẹ́ àkùsọ̀rọ̀ àwọn bùwà. let us show let in our attitude let it be true. ẹni tó ṣe ní mi. èyí tó mo sọ. that is why. àyẹ̀wò ìjọba ṣubú ayé. don't let us do high service. àbíkẹ́lẹ́ kì í àwọn tó wá sọ ìtọ́ dúdú wa máa wá sọ dúdú sínú wa jáde ní ẹ̀rọ ìyá jẹ́ni tọ́ jẹ́ni tọ́ ọjọ́ ìyá ní the seat ìjà wọn lọ wà wá ní sùn máa bẹ̀ jẹ́ máa ní ìlú àtàkùn ẹ̀ máa bẹ̀ jẹ́. other people will still be spoiling you despite your good works toward them. òtítọ́ truth ó máa níkì. to always to always go on top. olóòtú ọ̀hún pé òṣùpá ńlá ní ọ̀rẹ́ mi same God in the same church. Àkọsílẹ̀ àwọn ọ̀rẹ́ àti olùdẹ̀símọ́nì. Ẹ wọ́n ti láti tọ́ Whether will want to take money from the left. Báwo la ṣe fẹ́ mọ̀? How will you know the truth? Ìyá rẹ̀ dúró ti lẹ́yìn àníyàn. And the mother will stand by the lady. Ọmọ mi kò ṣe ní wàhálà o, ọkọ ẹ̀yìn ni kò dáa. Ìwà tọmọ ẹ̀ ń wù tó da òjò. The woman is not telling that the child has to his back. Àwọn ọmọ ẹ̀ wú tó ju iṣẹ́ wọn ṣe lọ. Some people they want to take they want to take one of the iṣẹ́ wọn ṣe lọ and they are not doing anything. Wọ́n yẹ bàbá fún mi ga. owó yẹn. nígbà tí ewu gbà nígbà tí wọ́n ṣe ewu ṣiṣẹ́ kò ṣiṣẹ́. ìfọ́sẹ́wò ìṣẹ́ wọn ò ya ẹ̀rọ ti yẹ àfọwọ́ṣe wà ọlọ́run kì í máa. that age eight is still looking àti olúwa kiri. what kind of mercy is the person looking for. àwọn èèyàn. where the person see the mercy. tó bá ṣe ń sá why what is the person doing at that age. ìyá sẹ́kùn tó ṣe tọ́jú ọmọ ó ti wúwo fún wọn rìfà síyàwó ẹ̀ olùbá méjì tọ́ra wọn jẹ́ ní béèrè kí nìkan tí àìsòtítọ́ tó fi báyàwó ẹ̀ lò. what is the untruthfulness. ẹ wàá jèrè ẹ kó jẹ gbà fọlọ́ má sọ̀rọ̀ má complain. ó ní èmi ń bọ̀ kọ́kọ́ èrè mi sì ń bẹ pẹ̀lú mi láti gbé fún ní kálukú gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ rẹ̀ iṣẹ́ ọwọ́ ẹ̀ ló ń gbà yẹn ẹni tó gbin àgbàdo tó ń retí àti ká àgbàdo ní oko lóko. someone who saw something else and is expecting. bàbá olóòtú ló gbogbo ilẹ̀ oko lọ sí ẹ̀kọ́ lọ sí gbáàmì it is the father that has ṣàánú fún wa it is only God can kọ́lọ̀ ló ṣàánú fún wa lẹ́yìn ìwà ẹ̀ ṣàánú fún wa. before God can be merciful let your attitude show mercy. fi inú ẹ ìṣòro èrò títọ́ always na ẹnu rẹ̀. always think of what is good. àwọn ènìyàn ní ọ̀nà àpá. some people dey come to meet me you go dey. ìwọ àwọn ọmọ ìdílé yẹ náà kò ṣẹlẹ̀ ní kò sí kò sí. you will be lying. tí o mú àwọn ènìyàn kò ń kọ rẹ̀. is the person lying or the person is deceiving you into. ẹ let us talk life. Tàbí ìgbàyé tó da ìgbàyé tó sùn. And let us live a good life. Olórí àgbà ti gbè. Whatsoever you sow, you reap. Ẹlòmíì kọ́ ọ̀dọ̀ pé kò sóko kò ẹ̀ ọ̀tá kó ló ṣe kò ló ṣe rẹ̀ o. Some people dey. Ó fẹ́ kí ẹ̀ láìsí níwájú ọlọ́ bá ń b knowledge. Some they won't take honor because of lie. Bàbá sì mọ̀ jẹ́ pé o máa jẹ. Don't spoil others because of what you want to eat. I say rí ké. Don't speak all false. Don't lie. Má sọ pé o ti wà lókè lónìí. Don't say because you are on top to one to one by one àbí díẹ̀ ní ìjẹ́. And use your line to spoil others. Always remember that. Ó position you are in. Agbára rẹ̀ náà ni. The power of God. Àyè ayé tí ó lè wà yóò mental situation you might find yourself. agbára ẹ̀ ní agbára ẹ̀ ní the power of God. máa fi ìwà tí ò dáa. they do not use bad habits. àìsòtítọ́ ẹ bá jọ̀wọ́ pàṣẹ ètò òtítọ́ nú. when you are there you must go when it is not truthful. ẹ jókòó ní ìṣọwọ́ sáà. ẹ̀fọ́ ìjọba rẹ̀ sọ. say anything with truth. kí ni mi ò fẹ́. ṣe é ṣe é ṣe é ṣe é ṣe é ṣe é ṣe é ṣe é ṣe é ṣe é ṣe é ṣe é tí o bá ti táyé bá ti ń yẹ kó máa ṣọ́ra. wọ́n ń gbà pé ọ̀nà. tí a bá rẹ̀ ti yẹ kó máa ṣe bẹ̀rẹ̀. when you think that we don find you have to be careful. because we are full of lies. olú tàwa náà mú. that is why we are in trouble. máa ṣe títọ́ o. always be truthful. máa ṣe títọ́ o. be truthful fi òtítọ́ òfìṣẹ̀lẹ̀ ayé. in this world make everything true. kí ọkọ̀ ẹ̀ bá lè wọ́. so that you be happy. àwọn yàrá ìgbà wọn fún lọ́jọ́ kẹrì àkọ́ kú ní last week ní àdúgbò wa. someone die. ẹ ẹ wà kàn fẹ́ sí ọ bẹ́ẹ̀ wá wá ká kẹjà sórí ìyá òun kọ̀fẹ́ sórí ẹ̀ ṣe. wà á ti bá yà wọ́n yóò jẹ́ kọ̀fẹ́ wà á kọ́ ẹ̀ ẹ̀ hà olóòtú wà ní pásítì yẹn ti máa fi ṣe láti fi dúró lò lórí ìgbà tó ẹ̀ náà ṣe jẹ́. isn't it disturbing? bible confess ọba ayé yẹn yẹ pásítọ̀ ní ìtura ìlú pásítọ̀ àyàwó pọ̀ wọn lọ́sọ̀rọ̀ ẹ̀ẹ́dì ẹlòmí àwọn àwọn ẹlòmí ẹni mo tún yọ yẹsà yẹsà yẹsà lọ́tún lọ́dún ẹ̀rọ ni ó ń pa the person is lying. tó bá dé ẹ̀yẹ̀ wọn á bó wù yẹn. but when you get outside you start ah! shouting. mo fẹ́ kó tá àwọn èèyàn ọ̀pá máa ń gbà. ó ní ṣe ó ti pretend yìí o. the person na lọ́wọ́ pretend. ó ti ṣàbùsù. he has done what is bad. àbùsù dáa. gbogbo lórí pé kò sí ninety percent loyalty kò sí màná pẹ̀ there is no thing like ninety percent loyalty. hundred percent loyalty ló fún ẹ ní àná. ìjọ ọ̀rẹ́ ti ní hundred percent. náà o lè lóyà pẹ̀lú ẹ̀ díẹ̀ náà o sì lóyà pẹ̀lú ẹ̀ díẹ̀ náà. hundred percent. you have to be loyal to the end. òṣogbo ó sì ṣogbo díẹ̀ ó sì ṣe gbúdọ̀ díẹ̀ ẹ̀ kò lọ sí ṣọ́ọ̀ṣì yìí. you have to be loyal. mo lè lọ sí ṣọ́ọ̀ṣì yẹn o ojú bá máa lọ. matter where you go. òtítọ́ jù. it is truth that is your identity. the world is true. lẹ́nu ẹsẹ̀. let us go and see. sọ́kọ́ wa ẹ̀rí tó ń ṣe òtítọ́ òbí wẹ̀. lọ kí ẹ sí ọ̀tún ẹ̀mí tó ń ṣe òtítọ́ orí abánigbé wa mọ̀. Jésù olúwa wa sí wa máa yàgò wa lọ́wọ́ kí a lè wo òtítọ́ kí a lè ṣe òtítọ́ kí a lè ìtura Jésù olúwa wa. Sọ fún èèyàn mẹ́ta lẹ́gbẹ̀ẹ́ pé sòtítọ́ o sòtítọ́ o. tó láti gba àwọn. ọ̀rẹ́ wa ọ̀rẹ́ àkọ́jẹ́ ọ̀rẹ́